وأصحابه ومن والاه نيون في في أجوك تانينو وصن شوال وصن كوا nínú sọ̀tò ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún mẹ́tàdínní àádọ́ta hijra asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. àwọn eléyìí tí a máa mẹ́nu bà lọ àwọn náà ni ọ̀rọ̀ nípa àgbọ́yé ẹ̀sìn wa a bá ń sọ nípa àlùfẹ́ wọ́n bẹ̀rẹ̀ lórí àṣùhà ìmọ́ra ìmọ́ra yìí nínú pàtàkì rẹ̀ òun ni. fi ń jẹ́ èyí tó tóbi jù nínú àwọn májẹ̀mú tí wọ́n fi lálàáfíà tàwa bẹ̀rẹ̀ sí ní sọ fún wa nípa àwọn májẹ̀mú tó wà fún ọ̀nà a ní ṣòro tó wùjọ àwọn májẹ̀mú tí wọ́n fi jẹ́ dandan lórí ẹ̀dá bí kéèyàn bàlágà kọjá mùsùlùmí a tún wá ní àwọn májẹ̀mú tí wọ́n fi lálàáfíà ìkan nínú rẹ̀ tó pàtàkì gan òun ni àtọ̀hárọ̀ wa àtọ̀hárọ̀ ṣàrùkún lẹ́sìn àfisọ̀lá májẹ̀mú ni tí wọ́n fi lálàáfíà bàbá ń sọ nípa ìmọ́ra yẹn ìran méjì ló pín àníkà tí wọ́n ń pè ní sọ̀hárà sọ́n màánàwí ìyàtọ̀ ìmọ̀ra tó jẹ́ onítùmọ̀ lòun òun ni kéèyàn mọ́ lọ́kàn ẹ̀rí fáwọn yorùbá náà máa ń sọ wípé ẹni tí ò fọnú tóun ní ọ̀pọ̀ta káwá tó mọ́ lọ́kàn yìí àá òun tó wá lágbára ju ká mọ́ lára lọ bóò láti mọ́ lọ́kàn òun ni ká mọ́ kúrò nínú àṣírí ìmọ̀-àṣù ẹ̀ṣẹ̀ ẹbọ àwọn ìyapa nítorí pé àwọn ìdọ̀tí máa ń pọ̀ lẹ́mìí nínú àwọn ìdọ̀tí tí máa ń wà lẹ́mìí àwọn ni àrùyá wà àrùyá inú ọkàn ní máa ń gbé yára ẹni nínú àwọn ìdọ̀tí tí máa ń wà lẹ́nu nínú àwọn ní alḥasadu wàlḥuqid nínú àlọ́wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìdọ̀tí tí ń bínú ẹ̀mí ká mọ́ lọ́kàn yẹn òun lọ́gá ká mọ́ lára kí ẹ bá tẹ̀sí lẹ́nu tó bá mọ́ lára kò wúlò òun lọ́kàn àtọ́lọ́wọ́n wa subhanahu wa ta'ala lọ́dọ̀ ìyàwó ẹlẹ́bọ̀ pé iná mọ́lẹ́mọ́ ṣòro iná ìmọ̀lẹ́ àwọn ẹlẹ́bọ̀ ìdọ̀tí ni wọ́n kì í ṣe pé wọ́n ìwẹ̀ o là ìwé wọn ìwẹ̀ èyí tó ń lùkọ́ sọ àmọ́ ìdọ̀tí ara wọn òun ni nàìjíríà pàṣẹ wà nàìjíríà tí wọ́n bá wẹ̀ lónìí tí ó fi dọ̀la kódà kan máa gbé lóòlò wọn lè mọ̀ nítorí pé ọkàn lọ́dọ̀ tí kì í sá tó nípa bẹ́ẹ̀ ká kọ́kọ́ mọ́ lọ́kàn yẹn àwọn làkọ́kọ́ ká bá mọ́ lọ́kàn nígbà yẹn láti wá mọ́ lára ní oṣù ìmọ̀ra lè fi lọ. ó yá pé téèyàn bá sì mọ́ra dáadáa tẹ bọ́ sí ìbẹ̀lẹ̀ mi rẹ̀ ẹ̀ ó wulẹ̀ sí mọ́ra ni ó ń tọ́ wọn wọ ọ̀dọ̀ tí nígbà tó bá ti ní ọ̀la ìṣàlọ́ a tún máa tẹ̀síwájú nípa ìdíje. This is how love is in the